àwòrán kẹtàlélógún àwọn ọmọ ọlọ́run jésù ni ẹni tí ó wà nínú àwòrán yìí ó ń kí àwọn ènìyàn láti gbogbo ẹ̀yà àti èdè orílẹ̀-èdè ayé gbogbo káàbọ̀ wọ́n gbà á gbọ́ wọ́n sì ti di ọmọ ọlọ́run wọ́n wà ní ọ̀nà tóóró èyí tí ó lọ sí ọ̀run àwọn ọmọ ọlọ́run jẹ́ ìdílé ńlá kan wọ́n lè jẹ́ ọlọ́rọ̀ tàbí òtòṣì dúdú tàbí funfun ọkùnrin tàbí obìnrin ọmọdé àti àgbà jésù ti sọ gbogbo wọn di ọ̀kan